يصلح لكم عملكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الأدي يد محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي أقف وبعددا الله سبحانه وتعالى وباتي ó tún kọ àkójọpọ̀ wa ní àárọ̀ ìní ní òǹkà ti sultan òní ni jọ́kọ̀kàndínlọ́gbọ̀n Sha'ban ìyẹn òǹkà wa ní Nàìjíríà nítorí náà alẹ́ òní láṣẹ máa wá. oṣù àlejò ńlá ìkẹ́ ńlá oríire ńlá ẹ̀bùn ńlá fún gbogbo olùgbàgbọ́ òdodo. à ń bẹ ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala kó fi ṣèkẹ́ fún wa kó jẹ́ amórí ẹ̀bùn náà kó fi ṣèrọ̀rùn fún wa kó gbà á kó jẹ́ abambi olérè kó má dàlú aláyà kó lé ajìnà sí gbogbo tí yóò wá kọ́ tí ó fi jẹ́ pé àní rí àǹfààní rẹ̀ òǹkà ti mamlakatul arabi ti saudiya àná twenty nine nínú àánú ọba adẹ́dà wọn ò róṣù lánàá dìtà fi sọ pé nínú àánú ọba adẹ́dà ni wípé kẹ́nu wọ́n papọ̀ lọ bẹ́tà ntí ọ jẹ́ pàtàkì jù ó ní pé ibikíbi tí wọ́n bá ti rí lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé kí gbogbo ayé ọgbà tó jìṣẹ́ lásán àṣìláàmù fi lọ́lẹ́nu nínú hikma ọba adẹ́dá sí wẹ̀ òun gan òróṣù títí tè jáde láyé wọ́n máa rí ni wọ́n wà fún níròyìn ni ẹ̀gbà wá fi wá wípé abdullahi bin umar rodi anhuma ó ní òjíṣẹ́ lásán àṣìláàmù ní ká wá oṣù àwọn ń wá oṣù èmi ni mo rí mo wá sọ fójíṣẹ́ náà sílá àlọ́sílá òjíṣẹ́ náà sílá àlọ́sílá wa ni ká gbà àwẹ̀ níjọ́ kejì torí wípé olódodo èèyàn ni ẹlẹ́sìn ni táwọn àfáà ti ẹ̀sọ́ lórí rẹ̀ ó ní wípé. huwa àbádùhùn wa azhadùhùn òun ló sin lọ́hùn jù nínú gbogbo àwọn sàbí òjíṣẹ́ lásọ̀lá asala òun ló kóra ríró fáyé jù Abdullahi ibi Umar radiyallahu anhu kí ìjẹ́ olórí ọmọ bá di ogún ńgbà wọ́n ń kọ̀nsídà ńgbà tí wọ́n gún Umar bin Khattab radiyallahu anhu tí wọ́n torí wípé kíní ọ̀la ẹ̀mí lọ ó constitute àwọn èèyàn tí wọ́n mú ẹni tí yóò rọ́pò òun lẹ́yìn òun tí ó jẹ́ khalifa ó ní kí wọ́n yọ Abdullahi kó ń bẹ̀ tó tabdullahi bá wà ń bẹ̀ ta ni ó bá fì í tabdullahi bá bọ́ bẹ̀ yóò fẹ́ dàbí ogún kí lélẹ́yìí basira ni làákàyè ìmàjìnlẹ̀ ojúsùnùkùn àti ìmáwo ọjọ́ iwájú olóyè oyénu tí ti ṣàfẹ́kù láwùjọ àwùjọ máa ń dàrú ni tí ọba ti ṣàfẹ́kù láwùjọ àwùjọ máa ń dàrú ni pé ah ṣẹ́wọ̀n ló kọlifà ọ̀yáọ̀yá òun náà ni. ó ní èmi moroṣù kì í ṣe yẹn nìkan ẹgbà wa wá bó tiẹ̀ jẹ́ kó lẹ díẹ̀ àwọn àfáà fi àwọn ẹ̀rí gbé lẹ́sẹ̀ pé ó fẹsẹ̀ rinlẹ̀ lárúbáwá oko ni àmọ́ lọ títí ṣùgbọ́n ṣe àmọ̀ pásìkò ń re sásìkò tó jẹ́ wípé gbogbo nǹkan ti dàrú bíi sìtìn ó lóun róṣù bó lóun róṣù òjíṣẹ́ náà sọ́lá ní sọ kó jẹ́rìí pé kò sí tó tó sin àfọba adẹ́dà ó lóun jẹ́rìí kó jẹ́rìí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ìránṣẹ́ rẹ̀ ni ó lóun jẹ́rìí rẹ̀ bẹ́ẹ̀ kí ló fi rin lẹ́hún pé mùsùlùmí lòun òjíṣẹ́ lára sọ́nà ní ká máa gbààwẹ̀ kì í ṣe yẹn nìkan wọ́n ti wá àwọn wọ́n close mọ́ nature dáadáa nínú ìṣesí wọn tí wọ́n bá ń lọ báyìí tí wọ́n bá rẹ̀ yẹ kan nínú igbó wọn sọ pé a odò bẹ́ńtò sí bí ìṣesí wọn dùn tí wọ́n bá ń lọ báyìí tí wọ́n bá rí ẹyẹ mi wọ́n lè sọ pé a ìlú àti fẹ́ẹ̀ dé lu kì í ṣe magic tí wọ́n ti use money mọ̀márásà ni. experience wọn ni lọ́ba dé ó ní à mo róṣù mo rí lánàá à ó róṣù òjíṣẹ́ náà sá ni kẹ́nìkan kan má jẹun mọ́ ká máa mú àwẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kí wọ́n ṣe kí ká máa mú àwẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn afáàfin yọ òfin nínú rẹ̀ wípé tí àbá tí ìfẹ́ bọ́ sírọ̀lẹ́ ìpè magrib ti tó tí wọ́n bá ní wọ́n rí lánàá o àkónúró ni àwọn àǹfààní ṣáwa láwẹ̀ àbá láwẹ̀ èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jùlọ ni wípé aláwẹ̀ torí pé kíni àwẹ̀ tó kọ́kọ́ fẹsẹ̀ rinlẹ̀ ni àwẹ̀ aṣúrọ̀. gbàtí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tó dé Madina àwọn Yahudi ní maka ní Madina wọ́n máa ń gbà ọwọ́ adé bá wọn èwo lélẹ́ ìtẹ́ ń gbà yìí wọ́n ní ọjọ́ òní ni ọba adẹ́dà kó Musa yọ kúrò nínú ewu Fir'aun dáná ti láàárẹ̀ kí ló jíṣẹ́ náà sọ́nà sọ àwa la lẹ́tọ̀ọ́ sí Musa jù yín lọ tọ́ra wà ní alẹ́ kìtà àwa nìyá tíra Ummul Kitab ní bẹ lọ́wọ́ wa àwa làgbà ẹgbà wa yí pé òjíṣẹ́ lára àṣàlám ni ẹni tó bá ti jẹun kó má jẹun mọ́ ọdẹ láwẹ̀ nígbà tó jẹ́ pé ọ̀ràn yẹn nígbà náà àṣé gbogbo àwẹ̀ ọ̀ràn yẹn tó ti ń jẹun lọ tó mọ̀ ti róṣù tí wọ́n bá wá ní wọ́n ti róṣù ọ̀ràn yẹn ti bẹ̀rẹ̀ lé ọ lórí ọ gbọ́dọ̀ jẹun mọ́ ṣọ́ọ̀láwẹ̀ bẹ́ẹ̀ ni eyín ló fẹsẹ̀ nílẹ̀ jù eyín ló ṣe kíni òun ló fẹsẹ̀ nílẹ̀ jù torí pé ìgbà tí information tó ṣe kíni tó dé bá ọ nìyẹn tó jẹ́ ọ̀ràn àyàn lé ẹ lérí. nínú hikma ọba adẹ́dá ni òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́làm roṣù tó jáde láyé wọ́n roṣù tọ́ba wa rí bẹ́ẹ̀ ó ju ẹnu anybody lọ kó sọ pé torí pé wọ́n rí ń bì kan òun ò ní tẹ̀lé wọn ìfẹ́ nínú ọ̀yàpá sí ẹ̀kọ́ tó jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́làm tó fi lọ́lẹ̀ ah wọn ò ń gòrí wọn ni wọ́n rí ń bì kan ni kí ló ó ní a máa gbà wẹ̀ lọ ni ta ló tún kù kò sí mọ́. sultan afazawulọ ọ̀rọ̀ a kọ́lọ́mù bá ṣe dáadáa fún alẹ́ ìní ni wọ́n ṣe ní ká máa wá oṣù kọba adẹ́dà kọjẹ́ kí ẹnu gbogbo wa kò àtàwọn àti Saudi àtàwọn ibi tó kù náà kí arìnlálẹ́ yìí tí yóò fi jẹ́ pé ọ̀la ni Ramadan ó bẹ̀rẹ̀. kí ni ìbáàdà tó gbangban jù nínú Ramadan àkọ́kọ́ rẹ̀ ó ní ìkónúró ìkó araró ìkó ẹ̀mí ró láti bẹ̀rẹ̀ àsìkò kan lọ síbò kan nítorí tọba adẹ́dà torí àti ojú rẹ̀ nínú gbogbo ibadat kò sí ètí máa tọba adẹ́dà máa fi ń ṣe sábàbí wípé kí ọkàn ó kóró lórí dáadáa bíi tàwẹ̀. ẹ̀mí kó kóró lójú ọ̀nà ọlọ́run ọba kó dúó lójú ọ̀nà ọlọ́run ọba kò sí ètòrí bíi tàwẹ̀. ọmọ gànfẹ́ tí ò páyà ọlọ́run ọba tí ò mẹ̀sìn tí Ramadan bá dé ìyí máa kóra ró pé ah Ramadan wà ń ta kóhun tiẹ̀ kóra ró. kóhun ó tijú ọba adẹ́dà nínú oṣù náà ló fi jẹ́ pé ẹ̀mí tí ń wá tí ń kojú Ramadan ẹ̀mí oríṣi mẹ́ta ni àwọn kan wà ẹ̀mí wọn ti kú kò nípa Ọlọ́run ọba kò ní bẹ̀rù ọba adẹ́dà. kò sí tí o lè dánwò tó bá ń wá bùkátà fún nǹkan ìfẹ́ ẹnu òní máa jọba lọ́kàn rẹ̀ kèé tẹ̀ lófin ọba adẹ́dà ẹ̀mí rẹ̀ ó ti kú èyí ò ní wípé ọmọ pọ̀ bá adẹ́dà wà ṣùgbọ́n kò pa òfin rẹ̀ mọ́ kò ràn án. ẹ̀mí kan nìyẹn ẹ̀mí tó ti kú ni kò yè. ṣùgbọ́n ṣáàmà pẹ́mì gẹ́gẹ́ bó kọ rẹ̀ ṣe rí ìmọ̀ mì ni kì í dúró sójú kan kì í dúró sí ojú kan ìmọ̀ kó lọ sókè tàbí kó wálẹ̀ ní ti dáadáa gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú. Si oríkèéríkèé ara yòókù ó nípa tí bí ṣe máa ń lapa lórí ẹ̀mí tẹ́mi náà bá wá ti dúró tó ti ní fífọ̀ mọ́ látara ìkó àwọn oríkèéríkèé ró ẹ̀mí náà ó ní fífọ̀ mọ́ méjèèjì wọn ra wọn lọ́wọ́ two way traffic. wọ́n máa ran ara wọn lọ́wọ́ lójíṣẹ́ náà sallallahu alaihi wasallam fi sọ yìí pé iṣẹ́ ọwọ́ ẹ̀dá ò lè gún régé àfi tí ẹ̀mí rẹ̀ bá dúró déédéé lójú ọ̀nà ọlọ́run ọba ẹ̀mí náà ò lè dúró déédéé àfi táhán bá ń dúró dé lójú ọ̀nà ọlọ́run ọba kí ni túmọ̀ yìí tẹnu ọba dúró lórí ìmọ̀ ṣèrántí ọba adẹ́dàá yóò lapa lórí ẹ̀mí tó bá ti lapa lórí ẹ̀mí ara náà ó dúró déédéé ní bọ́ba adẹ́dà ṣe fẹ́ ló fi jẹ́ pé ńgbà tí ẹrú ọlọ́run ọba kan lọ bójúṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ní àti ṣiṣẹ́ rí i máa ṣe mí bí ìgbà téèyàn fẹ́ gbé àkàbà láti gun sánmọ̀ ní sẹ́mi pé kò rọrùn kò possible bí kí wọ́n gbé ládà péyàn fẹ́ gun sánmọ̀ ó ní bí ẹ̀ níṣẹ́ rẹ ṣíṣe níṣẹ́ máa ń ni òun lára. kí ni tùmọ̀ tó ń sọ yìí wọ́n ń sọ fójìṣẹ́ lásán àṣàlám ní pé kó gbà wọn bóòlù òun ó ṣe ṣe òjíṣẹ́ lásán àṣàlám ní ọ̀rọ̀ ọ̀run má jẹ́ kí ahọ́n rẹ̀ ó dúró nígbà kan lórí zikir èwo ló jẹ́ pọ́ lọ́lá jù nínú zikir òjíṣẹ́ lásìlá àṣìlám ni afdalu zikir la ilaha illallah zikir ní tọ́jẹ́ pé bọ́ọ̀n bá ń ṣe gan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gan lè mọ́mọ́ torí orí ahọ́n náà ni ó ti bẹ̀rẹ̀ orí ahọ́n náà ni ó parí sí la ilaha illallah ṣùgbọ́n tó bá ń fi ń kun la ilaha illallah wahdahu la sharika la lawli walaw alhamd yuhyi wa yumiitu wa huwa ala kulli shay'in qadir tàbí la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir tàbí la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin tàbí subhanallah walhamdulillah wa la ilaha illallah wallahu akbar wa la hawla wa la quwwata illa billahi al-aliyyil azim ìmọ̀ kún fún eléyìí ní ṣíṣe tẹ́rù máa ń ṣe tó ń ṣe rẹpẹtẹ yóò máa fọ kan rẹ̀ ẹ̀mí rẹ̀ mọ́ tẹ́mi rẹ̀ bá ti mọ́ àti ṣeṣẹ́ rẹ̀ yóò máa rọ̀ lọ́rùn ntí o nílá tẹ́lẹ̀ tó yẹ pé àti ṣe kò rọ̀ lọ́rùn ọba adẹ́dẹ́ ọmọ fi rọ̀ lọ́rùn láti ṣe yóò rọ ara rẹ̀ fún tọba adẹ́dà ẹ̀mí tí ó ti kẹ̀rẹ̀ báyìí ọba adẹ́dà ní la taqnatu min rahmatillah májà kan mú náà kẹ ọba adẹ́dà á njó ní wàá rí tó di nítorí lè ṣe rárá tọba adẹ́dà bá ti fi ṣe rọrùn ọwọ́ kan lórí ṣe torí pé la sahlan illa ma ja'alahu wọ̀wọ̀ yé jẹ́ alẹ́lẹ́ hasna ìdáṣẹ́ asal kò sí nǹkan tí dẹ̀yìn lọ́rùn láti ṣe àfi tọ́ba adẹ́dà bá fi rọrùn tọ́ba ti ṣe nǹkan ní rọrùn fún yàn bí à ń fi ọbẹ̀ jẹ̀kọ ni ó ṣe rọrùn kò ní nira ló fi jẹ́ pé nínú oṣù Ramadan tá a bá rẹ́ni tí ì kírun tẹ́lẹ̀ tọ́ba wa ń kírun kìí ṣe yẹ̀yẹ́ làá fi ṣe àáfàmára ni a ah, mọ̀ bọ́ dúpẹ́ o o kú oríire o wà á máa ṣègbìyànjú o bí o ṣe ní gbé jùlẹ̀ lẹ́yìn Ramadan o máa ṣọ́ àwọn nǹkan báyìí máa ṣọ́ àwọn nǹkan báyìí gbà níyànjú látara gbígbà níyànjú ìwọ òṣòríire tiẹ̀ ó tún ṣe sábà bí oríire fóun torí pé adal alalxeir kàfáìlè ẹni tí ń gbàyàn níyànjú tí ń tọ́ka dáadáa fún yàn bí ẹni tí ń ṣe ni gbogbo dáadáa tí ń ṣe èèyàn ọmọ gbalada ń bẹ opportunity ni fún yàn á ah, bí ibà ṣe lágbájá èmi náà mọ̀ léyìí tẹ́lẹ̀ bí ibà pàápàá jùlọ kárántí pé àwa náà ò rí báyìí tẹ́lẹ̀ ìkẹ́ ọba adẹ́dà òun ọba èyàn lórí ẹ̀mí tó ti kú. ìpele kejì lẹ̀mí ẹ̀mí tó jẹ́ pé àrùn bá jà ó ń ṣe dáadáa ó ń ṣẹ̀sìn ṣùgbọ́n tó bá ti kò lágbára tó tó bá ti ṣe súkẹ́súkẹ́súkẹ́ tó tún ráwọn tì náà yóò tún kán lù wọ́n. Ah, ordinary muslim lòun tóun o tí ó sọnù. lẹ́ẹ̀kọ̀ọ̀kan yóò ṣe dáadáa téèyàn pé ah masha allah nígbà míì náà sì wẹ̀ tó bá ṣe àwọn nǹkan míì báyìí ó pé ah ah bó ló ṣe jẹ́ báyìí ẹ̀mí alárùn nìyẹn ẹ̀mí kẹta ẹ̀mí tó lálàáfíà ẹ̀mí tí wọ́n fẹ́ ká fi jábọ̀ ní gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alkiyaman torí kí lọ́ba adẹ́dà sọ illa man atallah bi qalbin salim ẹni tí ó bọ̀ nú yànjọ́ gbẹ̀ndẹ̀ alkiyaman ẹni tí ó rí àlìjánná wọ̀ òun lẹni tó pé ẹ̀mí tó lálàáfíà ló gbé wá torí pé kí ni ẹnikẹ́ni tó bá ti jólùgbàgbọ́ òdodo bó ṣe lè wù kó kéré tó kí gbàgbọ́ kéré tó nínú ẹ̀mí rẹ̀ yọ̀ọ̀rọ̀ àlìjánná wọ̀ but lọ́kọ̀ọ́kọ́ fara gba gba ọ̀tá lórí kùsìkùsì rẹ̀ láyé kó tó rálìjánná wọ̀ ó lè máa rádàn wọ àjálù láyé ń bí ó lè máa rádàn àrùn àìgbádùn ó lè mọ aládàáwò ntọ́dáwọlé kọ́ mọ́ yanjú kọ́ bá a dẹ́dà kó fi fi dáadáa kó fi jẹ́ pé yóò padà sí tọ́ba adẹ́dà tẹ́lẹ̀ yìí ò bá ṣẹlẹ̀ tó yẹ e e jáde láyé yóò kó nínú sàárè ìniranu sàárè tí ìranuranu sàárè ò bá yanjú ẹ̀ṣẹ̀ tó dá yọ wọ̀ná iná òjò gbogbo ohun tó nínú gbogbo kùsìkùsì kó tó wá di wípé torí pé gbàgbọ́ ń bẹ nínú ẹ̀mí rẹ̀ yóò wá dẹni tí à ń kó yọ nínú iná kó tó rálìjẹ náà wọ̀ tó ń túmọ̀ sí pé àṣepamọ́ ni àṣegbé kò sí nínú ọ̀rọ̀ bá dẹ́dà Allah subhanahu ṣùgbọ́n opportunity ni lòjíṣẹ́ sallallahu alaihi wasallam fi sọ pé nínú oṣù Ramadan lẹ́kùn àlìjánà máa ń wà sísí lẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú tí ẹ̀mí kórira tá a máa ṣe ìdìde lóru ìkóraró níbi ìsúnmáyẹni ìkóraró níbi ìjẹun ìkóraró ní gbogbo bí ìbàjẹ́. gbogbo àwọn nǹkan wọ̀nyí ó máa ń jẹ́ kí ààwẹ̀ kó ní kìmí gbogbo fitna tó lè máa bá ọ ẹ̀mí tí ẹ̀mí òfin ní dúó déédéé mùsùlùmí ó gbìyànjú nínú oṣù Ramadan láti jẹ́ pé kí ni kóun ó di àtúnbí nínú oṣù náà tí ó fi jẹ́ pé tí Ramadan bá ti lọ tán àti padà sí ní tó ń bá bọ̀ láìda tẹ́lẹ̀ kò ní rọrùn. torí gáà bí a ṣe sọ nípìnlẹ̀ lórí ẹ̀mí kí ló òjíṣẹ́ náà sọ àṣàlám ọ ni tu'radul fitan ala al-qulub. Fitina oríṣiríṣi ó lè jẹ́ ti ṣírùkù ó lè jẹ́ ti bídà ó lè jẹ́ ti ẹ̀ṣẹ̀ lóríṣiríṣi yóò máa wá sórí ẹ̀mí yóò máa wá sórí ẹ̀mí lọ́wọ́lọ́wọ́ tó bá rélé ó rélé tó bá rélé ó rélé ẹnikẹ́ni tó bá ń gbìyànjú láti jẹ ẹ̀mí rẹ̀ ń pa ipe kóhun ó má kó sí yóò máa jẹ́ àfọ̀mọ́ fún un torí pé nature ẹ̀mí connection ti ń bẹ pẹ̀lú ẹ̀mí àtara òní pé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ yìí pé téèyàn bá ti ṣe ẹ̀ṣẹ̀ kan báyìí ìdá ọ̀kọ́tà ọ̀kọ́tìyà tọ́ba ti dẹ́ṣẹ̀ kan èyàn ọ̀yà apasí tọ́ba adẹ́dá ọ̀fẹ́ yóò mú ìyapa wọn yóò jẹ́ kí àbàwọ́n ṣàmọ́tí ń wọn blot kó ṣẹlẹ̀ sínú ẹ̀mí rẹ̀ bíi mìíràn tẹ̀mí tí blood ṣẹlẹ̀ ń bẹ ṣùgbọ́n gbogbo ìgbà tó bá ti ṣẹ́rí padà tó tó ronú tó wá ṣe istikfar tó wá túbá kúrò nínú rẹ̀ ọba adẹ́dà yóò bá yóò bá dìlítì ẹ̀ yóò clean ní blood tó ṣẹlẹ̀ sí lọ́kàn bí ìgbà tí ò ṣe nǹkan kan ẹ̀mí yẹn ó wàá padà ní ẹ̀mí tó lálàáfíà ìmọ̀ bíi ti tẹ́lẹ̀ tàbí kó ju ti gan lọ ló fi jẹ́ pé ìbádàtọ̀ gbọ̀ngbọ́n téèyàn máa dún ní máa gbogbo ìgbà òní istikfar ìmọ̀ yẹra fún gbogbo ibi tí téèyàn náà mọ̀ pé téèyàn bá ti súnmọ́ bẹ̀ báyìí ìmọ̀ mú kéèyàn dẹ́ṣẹ̀ èèyàn yẹra fún gbogbo ibi tó yẹ pé téèyàn bá ti súnmọ́ bẹ̀ àlékún ìgbàgbọ́ máa ń ṣẹlẹ̀ fún yàn àlékún àti ṣe dáadáa yóò máa rọ̀yàn lọ́rùn sí ibẹ̀ lèyàn máa ń súnmọ́ torí pé kí ni ibi tá a bá wà ó nípa tí ń kó lórí ẹ̀mí wa ó dẹ̀ nípa tí ń kó lórí ara wa ìmọ̀ látara ara ṣàkàṣà ìmọ̀ látara ìgbìyànjú. bàtà ọwọ́ masjid olólùkàlùkù ìmọ̀ ẹni tí ń yẹn náfìlà tàbí tí ń ka Quran ìwọ náà ó wọ ẹ wò pé bọ́ọ̀ bá tẹ̀ ẹ́ lé ka Quran ìbẹ̀ ni kó jókòó kọ́ kó dìde kó múná fúláwà ni tó bá dẹ̀ múná fúláwà tán ó ṣe kò ṣe bí ṣe astaghfirullah ilẹ̀ ọmọ ṣe ni bí ṣe subhanallah ọmọ wa kà sí àlékún dáadáa kan ni ó máa jẹ́ fún ọ tí ó dẹ̀ yí ọ padà sí dáadáa ju bí wọn náà ṣe lérò lọ. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ní wọ́n máa ń di àṣetáni nínú oṣù Ramadan. gbàtí àwọn afáàn ṣàlàyé lé wọn ni n tó túmọ̀ sí ni wípé kí olúkálukú wa ojú àṣetánì káde àṣetánì wa mọ́lẹ̀ gbogbo ọ̀nà táṣetánì máa fi ṣìyàn lọ́nà tá a mọ̀ káde mọ́lẹ̀ ká ó kó fi jẹ́ pé kíni kó fi jẹ́ yí pé oṣù náà jẹ́ oṣù ọ̀wọ̀ nínú ẹ̀mí wa àti nínú ìṣesí tó fi jẹ́ yí pé a kó èrè inú oṣù náà oríire rẹ̀ ò ní bọ́mọ́ wa lọ́wọ́ ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ mọ ọ̀nà táṣe tá sí ìnà lọ́nà ẹsẹẹsẹ ni ẹ̀ṣẹ̀ ńlá n tó wù ú jù ní wípé kéèyàn ṣe ní tí ó fi wọ̀ náà kó ṣe kúfùrù tàbí kó ṣe ṣírk bólúkálukú bá ṣe rinlẹ̀ sí bẹ́ẹ̀ ni yóò ṣe dété fún un sí. ẹni tó bá jẹ́ pé ẹ̀mí rẹ̀ lálàáfíà wọ́n wòye pé yes kò yẹ kóhun ó ṣe lé kò yẹ kóhun ó ṣe lé kò yẹ kóhun ó ṣe lé yóò fi bí díà yóò ṣe lọ́ṣọ̀ fún un àwọn tí e ṣara rẹ̀ tóun rò wípé òun ó tún fi ṣe àlékún yóò ṣe kí ni yóò wá tẹ́bàtì èèyàn wàá gbantọ́jẹ́ ara rẹ̀ gan lọ́wọ́ rẹ̀. ló fi jẹ́ pé gbogbo ìgbà àwọn afá máa ń ṣèkìlọ̀ wípé kí ni asar ntí ò bá ti sí ẹ̀rí tá a lè fi tì sọ́dọ̀ àwọn sọ́dọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tàbí àwọn sàábé tàbí alqurun almufaddala àwọn àwùjọ àkọ́kọ́ tí ọba adẹ́dà yọ́nú sí wọn èèyàn gbọ́dọ̀ fi sẹ̀sìn. ni imaamu malik rahimahullah rahmatawasa la máa fi sọ pé a ah, gbogbo nǹkan tí wọ́n bá mú wá fún ọ láti fi ṣẹ̀sìn tó o bá ti wo àsìkò yùn tí ò sí mbẹ̀ má bẹ́ẹ̀ ní kankan sí torí tó bá jẹ́ pé ń tọ́ dáa ni àwọn aṣíwájú yẹn ni wọn bá ti kọ́kọ́ fi lọ́lẹ̀. ẹni tó bá rí pé ace ẹlẹ́sìn nílé ìwò serious yóò fi bídíà yóò fi ṣọ̀ṣọ́ fún un tóun náà rò pé kóun náà mú eléyìí náà mọ̀ ẹni tó máa rí yìí pé a ó kúkú ti ẹ̀mí rẹ̀ ti lárùn tẹ́lẹ̀ kí ló yóò fi yóò tì sí pé a ah, ṣe eléyìí náà ṣebí ẹnu kó ṣe istik far ń gbọ̀ báyà ni tí ó fi ṣe ṣírkù kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tí ó fi di kèfèrí tí ò ní máa. ẹni tó bá tiẹ̀ ti wá rí pé òkú ni ẹ̀mí rẹ̀ tẹ́lẹ̀ kò kò bìkítà kò sí tọ́ka kò wá ní sí ìbàjẹ́ tí ò ní fi ṣe ìgboyà fún láti ṣe kíni láti ṣì lọ́nà gbogbo ojúkọ̀nà mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ látara kíni kéèyàn mọ̀ wípé ẹ̀tàn àti ọ̀ṣọ́ àṣepánu èèyàn gbọ́dọ̀ yàgò fún ntí ìbá ṣe wípé àwọn ẹni síwájú sí tẹ́rì wà fún èèyàn yẹra fún torí pé kí ni ojúpọ̀nà táṣetánì máa fi tètè síyàn lọ́nà òun ni kò ṣe ntí ìṣara rẹ̀ lọ́ṣọ̀ọ́ fún olùgbàgbọ́ òdodo kíni kejì at-taswif wat-ta'jil nítorí ẹ kó o tètè ṣe nísìn kó o máa postpone ẹ máa máa ka Quran ń gbò báyà rárá tá a bá ṣe báyìí kò sí lọ́wọ́ rẹ ìdíwọ́ lè kọ́ di tí ìdíwọ́ ọba ọmọ bó yóò dìgbà náà tó o bá dìgbà náà ọmọ ìdíwọ́ tí ó kọ́ di ló fi jẹ́ pé n tí ó pàtàkì fún mùsùlùmí gbogbo ìgbà kọ́ máa wà ní àlùwàlá. tó ti máa lùwàlá yóò máa wò pé ó ti ṣẹ́gun àkọ́kọ́ nù jẹ́ mú náfìlà ara ká méjì wá.

láti ṣe sí ṣe sí ṣe sí ó ń de ẹ̀mí rẹ̀ mọ́lẹ̀ lórí òdodo nù ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ mójú pọ́nà àṣetán ète rẹ̀ ète àkọ́kọ́ kí n lásọ ntí èsàrà rẹ̀ yóò ṣe lọ́ṣọ̀ọ́ kí ni tẹ tẹ̀sùn ìfọ̀tàjì ntọ́jẹ́ wípé ó yẹ kéèyàn mójútó èèyàn máa postpone ẹ̀. ọmọ ìyá fẹ́ dá kínní wo kí ló jíṣẹ́ lára sàlám sọ ó ní istaqimu ẹ̀dúró déédéé wala ń tàṣù là tàṣù ẹ̀ lè mọ rírì kẹ́ ẹ̀dúró déédéé wa'lamu anna khayra a'malikum as-salat ẹ̀ mà dájú wípé ètò dájú nínú sẹ́yìn tẹ̀yìn fi jèrè níwájú ọba adẹ́dà òní kéèyàn máa forí balẹ̀ fọlọ́n gbogbo gbà irun walan yuhafizu ala alwudu illa mu'mina ẹnìkan ò ní máa ṣọ́ àlùwàlá kó wọn wà nú àlùwàlá ń gbogbo gbà àfolùgbàgbọ́ òdodo. ọmọ ìyá tíráìlì bó ṣe ń ka Qur'an rí pé ah ọyà òun lẹ́nu kí ló ṣẹlẹ̀ òun ka jùzù márùn kò rọrùn lọ́rùn báwọn rí díẹ̀díẹ̀ kí ló bá dẹ́ra sọ alladhina jahadu fina lanahdiyannahum subulana ẹni tó bá ṣègbìyànjú lójú ọ̀nà wa á tọ́ sọ́nà bí ọ̀nà wo ṣe rọ̀ lọ́rùn láti ṣe ntọ́ pàtàkì òun ni kó gbégbèsè àkọ́kọ́ má fi ṣeré. nítorí náà ká ṣọ́ra fún taswif wa ta'jil kílẹ̀ kẹta waswasa ròyìnròyìn àwọn oríṣiríṣi zunun lágbájá tó ṣe báyìí torí kó lè bá ṣe báyìí torí tó bá ṣe báyìí yóò ṣe báyìí gbogbo ẹ̀sìn wọ̀nyí ní ọmọ jẹ́ ọba adẹ́dà fi bùnyàn téèyàn ọba tí ì lò ó tàbí kó fi ṣiṣẹ́ ọba adẹ́dà yóò fà fojú fò yóò fojú fò ṣùgbọ́n tó bá ti di wípé ọ̀wọ́n á ń wò ó òun fi ń ṣèwáwù òun fi ń sọ̀rọ̀ ọ sọ ó ti dẹ̀ṣẹ̀. ìṣiṣẹ́ àṣetán nínú ojúpọ̀nà tí fi wọlé sí ẹ̀dá lára olùgbàgbọ́ òdodo lára òníwọ́síwọ́sà. ibi tí tí bẹ̀rẹ̀ jù òun ni bí ibadat ó wò pé ṣóun ti fọwọ́ àbóhùn ti fọwọ́ ọfọwọ́ ọfọwọ́ tó ń tún wò pé àbóhùn ti fọ àbóhùn ti fọ ó tún tún fọ ọwọ́ à ń fọwọ́ lẹ́ẹ̀méje ó fi ń dẹ̀ kí ni súnà wí tọ́ bá ti fọ tọ́ bá ti ń sọ pé so ti fọ àbó ti fọ mọ́tì ẹ̀dá lóhùn. tọ́ọ̀bá tọ́ọ̀bá gbà láàyè ń bi èèyàn yóò dorí yàn yóò á máa wò àbóhùn ti ṣe takbirati liram àbóhùn ti ṣe Allahu Akbar ó ti ṣe yóò tún máa wò àbóhùn ti ṣe àbóhùn ti ṣe Allahu Akbar ló rákà kan takbirati liram ń lọ bí mẹ́wàá nítorí fẹ́nu fẹ́ ó ti ń lùlù fún ọjọ́ nù. kíni azmu ọ̀rọ̀ ti ṣìta kọ̀ọ̀kan tó fọkànbalẹ̀ lórí ìtàkùn tó ṣe allah akbar tí bá ti ń di wípé fẹ́ mọ́ ó ṣe a'udhu billahi minal khinzab wọlọ́n ọba yàmíyà khinzabu mọ́sádìọ́ kó nínú aburú khinzabu kínìdì òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kan nínú àwọn sábẹ́ lọ́ba ó ní gbogbo ìgbà tí ti fẹ́ kírun mo máa ń ṣe ròyìn ròyìn báwọn òjíṣẹ́ náà sọ́lá mi àṣetá nìkan ni cleansab ni wọ́n ń pè ọ máa ń ọ fẹ́ da ìhun rú mọ́ olójú ni torí pé kọ́ ọmọ bá jèrè tọba ti fẹ́ kírun máa wá ìṣọ́ kúrò lára rẹ̀ tọba ti a'udhu billahi minal cleansab ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run bó yóò yà torí pé kí ni bó ṣe lágbára tó ó lè wọnú ara ó lè ṣe gbogbo ẹ̀ kò sí tí ò lè ṣe ó lè wọnú ó lè wá ó lè wá látọ̀nà jíjìn bíi Pakistan kan ó débi nísìn láàrin ìṣẹ́jú mélòó kan kankan ọba adẹ́dà fún lágbára bẹ́ẹ̀ but kí ni ọba adẹ́dà sọ mahun bi dọ̀rínà bíi min adin illa bi idinillah wọn ò lè kó ìnira tàbá burú tàbí nǹkan kan bá ẹ̀dá kan àyàfi pẹ̀lú permission òun ọlọ́run ọba àti tó bá dẹ̀ bẹ́ẹ̀ ta láṣà di Allah. ló bí pé gbogbo ìgbà tá a bá kírun a máa tẹ̀lé súnà tọ́lá ṣe takbiratul ihram ó mú diwaal istisftawa ó fẹ́ ka fatiha a'udhu billahi azim minash shaitani rajim min hamzihi wa nafakihi wa kó tó bẹ̀rẹ̀ fatia ó sọ̀yìn wújẹwújẹ tí máa ń mú síyàn lọ́kàn bí ṣe máa ń síyàn lọ́nà lórí irun oríṣiríṣi ọ̀sá o ti sá di ọba adẹ́dà yìí pé kọ́ yà ọ́ ète àtàbúrú rẹ̀ tó máa ti ń ṣe yùn ọ̀bọ̀ torí bá ti gbà láì kẹrẹ báyìí yóò máa rinlẹ̀ sí ni kí lè tẹ rẹ̀ kẹrin ìgbàgbé. ó tẹ̀ ti gbàgbé ni. lọ alhamdulilah ọba adẹ́dàkẹ́ ọmọ yìí pẹ̀lú kínní ntí a ṣe lórí ìgbàgbé tàbá ìmọ̀kan tàbá àsùngbà ọba adẹ́dà fojúfo. so tó bá ti di gbẹ́ngbẹ́ ìgbàgbé wa zikir ìmọ̀ṣẹ̀rántí ọba adẹ́dà tá a bá ti rántí tá a gbàgbé kámú wa ló fi jẹ́ pé lórí irun òun ṣe ọgbàgbé ó ti ẹ̀ mọ̀ bó ṣe jẹ́ sẹ́ráká méjì ló kí ni abẹ́ kan òjíṣẹ́ náà ń ṣe lẹ́kùn. ó ah, ti kíráká kẹrin ni abẹ́ kẹta ló wà lórí rẹ̀ ṣé ní mẹ́ta tọba wa sálámà kọ wa mú sùjúdù sáwí wa sùjúdù gbàgbé kí ló jíṣẹ́ lásìlá sálàm sọ ó ní ká fi ti imú àṣetánì bọ́sà ká fi yẹ̀yẹ́ rẹ̀ sùjádà tí wò ó sí mu àwa sí ìgbàgbé fẹ́ sí wa àròjútu rẹ̀ bọ́ àti ṣe ń tá àròpá ká ṣe ṣùgbọ́n à ń tún bẹ ọba adẹ́dà à ń tún ṣe sùjádà à ń dúpẹ́ fún un. ìṣẹ́lá lásán náà sọ pé ìmú sáwùn wà báwọn ìtìmú àṣetánì bọ̀sàlì fímú rẹ̀ gbólẹ̀. ntọ́ ọba gbàgbé pé ó ti ṣe mú wá ló fi jẹ́ pé tọ́ ọba sùn lóru ọ̀ràn tí kì tahajjud òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà ní kí láà àsìkò dùn á tó ń bá máa ń kà rẹ́gúlálẹ̀ bóyá jojúmọ́ jojúmọ́ júùsù mẹ́ta mẹ́ta lọ́ máa ń kà lóru tàbí júùsù kan tàbí méjì ọ̀fẹ̀yìn lélẹ̀ báyìí ni wọ́n ń wò pé kó o tètè sùn ìgbà tó jì sí báyìí kí ló ṣẹlẹ̀ wọ́n ti ń pe irun irun gbẹ̀yìn á kí lè lè kí ló yìí ṣẹlẹ̀ àṣàlàm sọ òní àṣetán tó bá ti fẹ́ tají yọ sọ pé àsìkò ṣì wà ìwọ náà bá sọ pé ó ti ẹ̀wà díẹ̀ lóòótọ́ ó tún fa ọrùn lọ ó tún fẹ́ẹ́ tají àsìkò ṣì wà ọkàn tí wọ́n ń pàṣẹ báà ni ó wá mú ọ báwọn oògùn rẹ wà láàrin ìgbà tí oòrùn ti yọ àti zawal gbogbo ohun tó rí kéwòn kà lásìkò gbàyìn lòfìjẹ́ pé tó jíṣẹ́ lọ́sọ̀lá àlọ́ sọ́lá tí ó bá mísì tahajud ìmọ̀ yẹn ní raka méjìlá lásìkò dùá ló fi jẹ́ pé maximum raka dùá raka méjìlá o lè mú wa raka méjì raka méjì yẹn gun péré tó rò pé ó mú wa kí ló yíṣẹ́ náà sọ̀rọ̀ sọ ó ní oríkèéríkèé ara ọgọ́rùn-ún mẹ́ta ni àtọ́gọ́ta. three sixty tó o bá ti mú rákà méjì duha ìgbà wo ló bẹ̀rẹ̀ o jókòó nínú masjid o ń ṣàfikàr títí títí tí oòrùn wá fi yọ o dìde o mú rákà méjì wá duha ti bẹ̀rẹ̀ láti gbà yín bó ṣe jẹ́ pé kí á mọ̀ lẹ́yìn tí òru tahajud o ti bẹ̀rẹ̀ ní pọ̀bá ti kí ṣáìdù but àsìkò tó lọ́lá jù ó ní àsìkò nùzúlù ilayi gbàtọ́ba adẹ́dà máa ń sọ̀ kalẹ̀ bó ṣe bá títóbi rẹ̀ mu àsìkò ònu bí ara ń fọ́ ọ lọ títí títí wọn fi pàṣọ báyìí ẹni tí ń bá ń wá nǹkan lọ́dọ̀ ọba adẹ́dà kì í fàsìkò yún ṣeré torí kékinni òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá ní ọba adẹ́dà máa ń sọ̀ kalẹ̀ látòrí àlà araṣi rẹ̀ bó ṣe bá títóbi ọlá rẹ̀ mú tọ́pọ̀lọ́ ò lè gbé yọmọ béèrè ta ló ní bùkátà kó wọn bá bí a rẹ̀ ta ló fẹ́ túbá kó wọn gba túbá rẹ̀ ta ni ń wá foríjì kó wọn ó foríjì ẹni tí wá túbá ni ẹni tó fẹ́ sẹ́rí padà kó o nínú tí ń ṣe tí ọ̀dà ọ wá fẹ́ dẹni ire <clears throat> ọ̀ya sẹ́rí padà ọba dẹ́dẹ́ ó sẹ́rí rẹ̀ padà torí àti dúró déédéé lójú ọ̀nà ọlọ́run ọba kìí ṣe nǹkan kékeré èèyàn máa ń ṣe ni pẹ̀lú àdúà àti gbìyànjú. tó bá ti ṣẹ́rí èèyàn padà tó bá adẹ́dà bá ti ṣẹ́rí èèyàn padà n tí ó níyàn lára láti ṣe tẹ́lẹ̀ ọba adẹ́dà ó fi ṣe rọrùn kò ní lína mọ́ torí pé kí ni ẹ̀mí rẹ̀ ti ti dúró déédéé lórí dáadáa aṣọra nínú oṣù Ramadan gbogbo tó lè máa mú agbàgbé á yẹra fún gbogbo gbèsè tí àṣetáni ó fi mú wa á yẹra fún nínú téèyàn máa fi tẹ́lẹ̀ máa fi rọrùn òní mímọ́ wà nínú jama gbìyànjú ìrun wákàtí márùn nínú masajid tarawi máa kí nínú jama máa gbìyànjú láti máa kí nínú jama wá ibi tó jẹ́ pé wọ́n ti ń fàágùn tí èsì pé wọ́n ń ṣe ní ṣókíṣókí torí dosage tí wọ́n fún wa lórí rẹ̀ n tó lè mú ṣiṣẹ́ bá a ṣe fẹ́ kó ṣe ká ṣe ni tartil ká fà á bójúṣe náà sọ̀rọ̀ sọ́là ṣe ń fà bọ́ba adẹ́dà sí pálásẹ̀ pé kọ́ máa fà waratil Qur'an tartila kì í ṣe pé n tá sáré kà rárá àwọn àwájú rẹ̀ ni a máa fà wípé kó dá sí ọ̀rọ̀ wa torí n bá ti dá sí. Si, yìí máa rọrùn ni òjíṣẹ́ náà sọ́ra sọ́làm fi ń sọ pé aleikum bi kíámi lẹ̀ ọ̀dọ̀wọ́ yín ẹ máa kún fún ìdìde lóru ní gbogbo ìgbà ẹ má fi ṣeré oníṣẹ́rọ̀fùlù mọ́mi kíámi òbí lẹ̀ iyì àpọ́nlé àtẹ̀yẹ olùgbàgbọ́ òdodo ó ní pé kó máa dìde lóru ó ní fa iná wùdáàbù sọ̀lẹ̀ hìnà kọ̀bílẹ́kùn ìṣesí àwọn ẹni ire tí wọ́n ti kọjá lọ ẹni tó bá fẹ́ jẹ́ ni ire kó máa dìde lóru wa qurbatu ila Allah ìmàmú yàn súnmọ́ lọ wa mukaffiratu lisayyi'at ìmà pẹ̀sẹ̀ rẹ fún yàn wa man'atu anil ith ìmà kọ́dí ìpè lè dẹ́ṣẹ̀ yóò ní lára ìpè ah sọ yẹ kí kò yẹ kí n ṣẹlẹ̀ ẹgbà wa kan ní wà mọ́tòrò de dáì anil just ẹ máa lé àrùn kúrò lára èyí ni pé ẹ máa mú kára ọ yá gágá èyí ó múra sílẹ̀ nínú ẹ̀ṣẹ̀ ṣetán oní takhwif tó o bá ṣe lé ewu ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o unnecessary fear. unnecessary fear ah o ní láti sùn o ní láti jẹun dáadáa o oríṣiríṣi ọ wà tara bọ̀ ó fi kọjá àlà gbogbo eléyìí èèyàn gbọ́dọ̀ mọ láṣẹ ète ṣe pa téèyàn ó mọ ṣọ́ra fún inú rẹ̀ ọkàn máa bàjẹ́ kí ló ṣẹlẹ̀ ọmọ ọ àjòkù ọkàn máa ronú òní máa ń tó ṣẹlẹ̀ òní kí ni solution Quran gbé Quran máa kà bidhikri Allahi tatma'innu al-qulub máa ka Quran máa ka Quran. ị ma ń mú kí ọkàn kó rinlẹ̀ kẹ́mi ó dúró déédéé lójú ọ̀nà ọlọ́run ọba bí ò tiẹ̀ ní nǹkan kan yóò máa dunnú wípé ọba adẹ́dà wà ó tó fún mi òun ni mo fọ̀rọ̀ mi lé lọ́wọ́ kò dẹ̀ ní í dójú tì mí kò sí tí máa jẹ́ kó rọ̀ tí máa tètè ṣẹlẹ̀ fún yàn bí gbé pàápàá jùlọ ìmọ̀ fi yẹn náfìlà pàtí di pé ah, ọkàn rẹ ń dàrú òtí ẹ̀ mọ́ bó ṣe jẹ́ ni a fi sọ pé mùsùlùmí kè ní depression mo ló ti tẹ́ wá ṣé kò sọba adẹ́dà ni ọ̀wà mélòó ni ẹyọ kan ṣé kò ní kápá lórí tí òun fèsì ni ó ní kápá lórí rẹ̀ bó làwọn àṣẹṣe tí ó fi dá sí òun náà ní í pé kásáré lọ́ba pẹ̀lú kíni pẹ̀lú máa ka gbólóhùn rẹ̀ ní gbogbo gbà. òfin jẹ́ pé nínú dùá tó jíṣẹ́ lásánlá àsánà sọ yí pé ìmọ̀ mú kí ìdààmú kú ò nínú ọ̀rọ̀ èèyàn. Allahumma inni abduk wabna abdik wabna amatik nasiyati biyadik madi fi hukm adlun fi qadaw. أسألك بكل اسم ولك سميت به نفسك أو أنزلت في كتابك أو علمت أحدا من خلقك أو تأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي ọmọ tí ń ka Quran gbogbo eléyìí yóò máa ṣẹlẹ̀ bàbá adéda fi sọ pé ala bi dhikrillah tatma'innul qulub ìrántí ọlọ́run ọba ẹ̀tẹ́tì sí kẹ́ ẹ gbọ́ ó ní máa mú kọ́kàn ó balẹ̀ lórí dáadáa alhamdulilayi mọlọ́lọ́ mọlọ́lọ́ mùsùlùmí gbọ́dọ̀ máa dún ní mẹ́lẹ̀ ló fi jẹ́ wípé ìmọ̀ ka Kùránì dún ní mọ́ kíkà rẹ̀ nínú Ramadan ní gbìyànjú fi wá lórí rẹ̀ bọ́n bá ń ṣe ń gbìyànjú lórí kíka Quran sí bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọ̀rọ̀ ó ṣe rọ̀ ni ó ṣe yanjú sí tọ́n bá ń ṣe ń jìnà sí sí bẹ́ẹ̀ lọ̀rọ̀ ó ṣe máa nira sí. sàmàkà màkà bọ́n bá ń ṣe ń kà àwọn tí ọba gbọ́yé ń bẹ̀ béèrè lọ́dọ̀ àwọn afa òfin wo lóde kí ni àlàyé rẹ̀ látara bẹ́ẹ̀ bóun ṣe ní tẹ̀síwájú níbi ìdàgbàsókè ẹ̀mí bẹ́ẹ̀ ni ìmọ̀ rẹ̀ ó máa gbòòrò sí bẹ́ẹ̀ ni iṣẹ́ eré rẹ̀ náà ó máa gbòòrò sí bẹ́ẹ̀ lọ̀rọ̀ rẹ̀ ó yí padà ní ti dáadáa. nínú ètò àṣetán ó ní tahrish bayna al-muslimin. ìdẹ àwọn olùgbàgbọ́ òdodo síra wọn níbo ni ó ti bẹ̀rẹ̀ ìròkúrò sọ́mọlá kejì ó ti máa zọ́nù èròkérò sọ́mọlá kejì tó jẹ́ pé tó o bá kàrà tó fi wò ah, báyà ìdí tó fi ṣe ń tó ṣe nì rárá ó ti fẹ́ ṣe báyìí ó ti fẹ́ ṣe báyìí. Sheikh Rabi Madakhali ló fi ń pàkíyèsí sí wípé fitna ti ń bẹ lóde nísìn láàrin àwọn tí wọ́n láwọn ń pèpè sàlàfíà ló ti pọ̀ jù ó ah olúkálukú yóò máa fẹ́ fi ẹ̀rí roko sọ́dọ̀ ara rẹ̀ kàràn tí ó fi mú lò kàràn tí ó fi mú lò láti fi change ara rẹ̀ rárá yóò fẹ́ máa fi roko sí ọ̀dọ̀ ara rẹ̀ yóò wá máa fi ṣàtakò sọ́mọ̀là kejì gbogbo ẹ̀ ó wà á dojúrú yóò wá máa ó wà máa pé àwọn tí wọ́n lé wọn lágbóyè ọ̀rọ̀ ṣe wá rí báyìí láàrin wọn gan náà eléyìí mọ̀ tójú sún ní ọwà oríṣiríṣi wọn rí yẹlẹyẹlẹ tẹ́lẹ̀ bá sọ léyìí eléyìí ọ̀sọ̀ léyìí tẹ́lẹ̀ bá ọwọ́ àti bíi ti ọmọ eléré wọ́n ti fún lágbájá lẹ́nu wọ́n ti fún lẹ́sì wọ́n ti wọ́n ran wọ̀nà báwọn lọ́wọ́ àmọ́ rí ètè àṣetán bí ìgbà tí èèyàn lè kó sínú pàkúté àṣetán kí ló ogun rẹ̀ sukut dákẹ́ tó bá sọ̀rọ̀ ka Qur'an tó bá rí ka Qur'an ṣe mikir makatira tó bá sẹ́yìn wọnú balẹ̀ kí ó lọ. agbo tó o bá wà tó o bá rí pé wọ́n ń tì ọ́ síbi tì ọ́ síbi yẹra fún gbogbo wọn torí pé kí ọ̀ọ́dà ẹjọ́ ọ̀rọ̀ ẹ̀rọ ni ọ̀ọ́dà ikú kú ni ọ̀dà ẹjọ́ rò ní ọ̀dà ìṣirò sẹ́ẹ̀rẹ̀ ṣe ni ní gbangba ẹjọ́ gbẹ̀ndẹ̀kìá. ntí ọba ti ní ṣàlékún ìpáyà ọlọ́run ọba fún ọ yẹra fún. ẹni tó yẹ pé látara sísúnmọ́ rẹ̀ ò ní rí àlékún dáadáa tí ó mọ̀ súnmọ́ bá dẹ́dà yẹra fún. bainal muslimin iṣẹ́ yìí nìkan kí ló jíṣẹ́ ńlá sàn sọ́nà sàn ó ní inna shaitan qad ya'isa an yu'badu bi'abdikum ash-shaitan qad ya'isa an yu'bada bi'ardikum ash-shaitan ni o ó ti jákàmùná pé òun ò ní rẹ́ni tí ó máa bọ òun láàrin yín kò sí mùsùlùmí tí ó bọ̀ tí ó wà bíi dèní sí wọn máa pe bọ́ọ̀sà rárá. ṣètàn náà ti mọ̀ wípé òun ò ní òpù ṣùgbọ́n ó ní òpù kan ó ní walakin bitahrish bainakum ní òpù lé lórí òun ni kọ́mọdé ń síra yín ọ̀rọ̀ tí ò ti tọrọ ẹ sọ gbogbo eléyìí ojú pọ̀nà tí mùsùlùmí gbọ́dọ̀ fún kí tó ìbá ìbádéyàn jẹ́ ẹnikẹ́ni tó bá jẹ sàárì tí è ṣe àsìkò tó jíṣẹ́ lásàásálàm láàlẹ̀ fún sàárì ó ti fi ojú pọ̀nà àṣetánì bẹ̀rẹ̀ àwẹ̀ rẹ̀ tó jẹ́ wípé òní àwẹ̀ rí òní mú bá a ṣe fẹ́ kí ló jíṣẹ́ lásàásálàm sọ ó ní nínú tí ààwẹ̀ wa fi yapa sí tàwọn tí wọ́n kọjá lọ tó fi jẹ́ ìkẹ́ tó jẹ́ pé tá à ń bá ti ń ṣe á mọ̀ mókè nínú gbogbo òṣèṣì wa ò ní pé ká lọ́ra ká tó jẹ sàrì ká dẹ̀ tètè sínú. ìlọ́ra jẹ sàrì kí ni túmọ̀ jẹ lọ́ra jẹ sàrì òjíṣẹ́ lára ó fẹ́ example rẹ̀ wọ́n ní ọjẹ́ sàárì tán báyìí ọ̀pẹ́ rẹ̀ ntí ń bẹ láàrin ìgbà tó jẹ sàárì tán àti táwọn dìde lè kírun àṣùbà bíi káka àyà àdọ́ta fifty àyà nínú Quran kí wọ́n á sẹ́yìn nìkan ó ní idha sami'a ahadukum ahad ahadukum nida tẹnikẹ́ni nínú yín tó bá gbọ́ tí wọ́n ń pèrún àṣùbà wípé a ti fẹ́ kírun wal iná biyede ìgbà oúnjẹ tí ń jẹ ní sáàrí dẹ̀ wà lọ́wọ́ rẹ̀ kí parí rẹ̀ fẹlẹ́yẹ̀dà kọ́mọ ju ah, wọ́n ti ń pèrún kọ́ ju ẹgbẹ́ oúnjẹ lẹ́ ah, wọ́n ti ń pèrún rárá ó ní

òun náà ni ó bẹ̀rẹ̀ sí jẹ́ ìgbà ó ní àṣùbà nìsín bí three fifty three thirty something àṣùbà i mean five thirty something bí five thirty five bí five thirty eh, five lọ forty nìsín alifajari ti ń yọ. Nah ọwọ́ á bẹ̀rẹ̀ oúnjẹ ní nǹkan bíi five thirty tàbí five twenty mẹ́tẹ̀lẹ̀ bíi five òbí tó ń ti mélé tó ń ti mélé tó ń ti lè ọkàn gbọ́ tí wọ́n ń pa pàṣẹ fáàní. súnà tí wọ́n ní kó o ṣe ló ṣe ọ̀wá ni máa fọ́ọ̀sì ara rẹ̀ bì í nípatipa à torópọ̀ fẹ́ gbàwẹ̀ ẹni tó fọ́ọ̀sì ara rẹ̀ bì nínú àwẹ̀ láwẹ̀ ẹni tẹ́ ẹ bí wá fún tí è ṣe pé ó kópa kankan lára rẹ̀ èébì yẹn ọba àwẹ̀ rẹ̀ jẹ́ ṣùgbọ́n ẹni tó yẹ pé ọmọ ọmọ ni pé òun pọ̀ eléyìí kò láwẹ̀ so ẹ̀sìn wa kèé ṣe pákáleke ìkúkù dáindáin rárá ẹ̀sìn ẹ̀rí ni àti rọrùn tó dá lórí ìpayà ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala alọ́ra jẹ́sàrí ẹ̀sìn wo ṣe ajẹsàárì rẹ̀ látago méjìlá àtago mẹ́ta làwọn ti jẹsàárì àwọn èso ọ̀lẹ́ bíi tí ìwọ gan lọ̀lẹ́ tó tẹ̀lé súnà òjìṣẹ́ náà sàrà sàrà ẹni tí ó tẹ̀lé ntọ́ba adẹ́dàfin òjìṣẹ́ náà sàrà sàrà ó lọ̀lẹ́ enífẹ̀ẹ́ nú ọ̀lẹ́ ó tẹ̀lé bọ́ba adẹ́dà ṣe mú wa. ó jẹ́ kí àsìkò oòrùn wọlé báyìí bóòrùn ṣe wọlé ó dẹ̀ sínú dúdú gbọ́dọ̀ ṣẹlẹ̀ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. nìgbà wá fi wá òjíṣẹ́ lásìlá aláṣọ́lá ni sóòrùn ti wọlé ọ̀kan nínú àwọn sàbẹ̀ sọ pé à tá a bá bọ́ sẹ́yìn àpáta ń bẹ̀ á mọ̀ ń rọrùn òjíṣẹ́ lásìlá ni wọ́n sọ pé kí n bọ́ sẹ́yìn àpáta ń bẹ̀ ibi tẹ́mi wà ń bí ni wọ́n ní kí n fọ́ sóòrùn ti wọlé wọ́n ló ti wọlé tọ̀ ẹ bá ń gbómi tí ẹ bá ń bóun ṣe sínú dàbínù tó tutù tó fresh yẹn tó bá rí òun ló prefer tí máa fi sí i torí wípé àìgbìn níbí kò wọ́pọ̀ ń bí omi inú rẹ̀ yìí máa ń ṣe sòdòsòdòsòdò tó fresh dáadáa torí pé wọ́n ń gbìn lókè lọ́hùn yẹn ní north a máa ń rí ní north ní Saudi àní Duwal Arabiya torí pé wọ́n ń gbìn bẹ́ẹ̀ aṣálẹ̀ ni dàbínú igi aṣálẹ̀ níbi tí ilẹ̀ bá ti ṣá ní sábà tí máa ń dàgbà wọ́n gbìn níbi ornamental tree ló jáde níbi torí pé omi pọ̀ níbi dáadáa bó ṣe jẹ́ pé tí wọ́n bá gbìn kìrẹ́dínpé ẹ̀yìn tí wọ́n bá gbìn lókè lọ́nà kò ní yọ dáadáa ṣùgbọ́n tí wọ́n bá gbìn níbi torí pé omi wà dáadáa níbi yọ yọ dáadáa ọba dẹ́ẹ̀dá ní bó ṣe pín fún olúkálùkù tá a bá wá rí yẹn òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ìyìn máa lo tọ́mọ̀ ètò ti gbẹ yẹn a lè lò àwa rí pàápàá ọ̀fẹ́ ha amòmí táwa ká mọ̀ fojú di òjíṣẹ́ kí ló jíṣẹ́ náà sallallahu alaihi sọ ó ní ká dílẹ̀kùn náà fúnra wa ìbáà jẹ́ pẹ̀lú ẹ̀há ẹ̀ha dàbínú ìyẹn ní pé odindi dàbínú lọ́wọ́ àlọ́wọ́ rẹ ọwọ́ á pín sí méjì ọmọ ẹ̀yà rẹ tó o fẹ́ sínú ìwọ náà gba lẹ́yìn a o ti dílẹ̀kùn ná fún ara rẹ. sọ̀rọ̀ pàrọ̀ ní kàkún nǹkan kékeré ni ọba wa tó ràn òjíṣẹ́ lára àṣọlá ọjọ́ lójú àwa ni nǹkan tá à ń sìn ọjọ́ lójú torí ó fi rọ̀ á àmọ́ yìí torí pé kí ni ẹni tí ń gbà wẹ̀ ọwọ́ àtọ̀ọ̀ra fún un tó sùn sẹ́nu ń gbàyàn bí pàtó ẹ pé wọ́n gbé gbogbo ilé ayé fún ni pé òun ti ẹ̀rí nǹkan tó ń fi sínú tọ́jẹ́ súnà òjíṣẹ́ náà sílá àlọ́ sílá òjíṣẹ́ náà sílá sílá wa ni tí ọba wa rí yẹn ń kọ́ omi omi a ah, àwa akin là wa àwọ̀ ẹ̀jẹ̀ sàárì ó sakin o akin lórí irọ́ nìwọ ó yẹ sakin. kí ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa ó ní àwọn màláíkà ọba adẹ́dà kó wọn tí wọ́n pọ̀ sí àsìkò sàárè kí wọ́n máa ṣàdúrà fẹ́ntì ń jẹ sàárè pé kọ́lọ́hún ọba kọ́ kẹ́ wọn kó gẹ̀ wọn. ìjẹ sàárè gan àlékún ládàáni fún mùsùlùmí kéwàá sàjẹ́kì fẹ́sífẹ́sí tí ò ní para lára ṣe kíkí la sọ nípìnlẹ̀ wípé oúnjẹ jíjẹ mùsùlùmí kèé sà àjọ yóò gáàkì à ń jẹ́ni láti fi kóra ró láti fi jẹ́ pé kára wo ó lè yá dáadáa láti fi sẹ̀sìn. ló fi jẹ́ wípé kí ni òjíṣẹ́ ńlá máa fi ń jẹ tààrí. ó ní ni'ma suhurul mu'min atamar subhanallah. ètò dájú ní sáàrí olùgbàgbọ́ òdodo ó ní dàbínù. àwọn èèyàn ti rẹ́ àwọn èèyàn ti rẹ́rìn níbi tí àmàlà tó gbádùn wà ìyẹn ìyẹn ní sáàrì ní sáàrì ọmọ ẹ̀gbọ́n odó ní sáàrì àjẹ́ ọdún wọn bá wá di ọdún oúnjẹ wọn bá wa kíyàn tán kí ni ó oorun tóorun bá ti wá ń ṣẹlẹ̀ ńkọ́ ṣé Kùránì ó ṣe é kà dáadáa àwọn tá à kalábu kálábà yìí ọgbọ̀n ṣẹ́jú akajuzu kan tó